ó tán Portable kó olórí aláàfin tẹ́lẹ̀ Queen Dami síta bí ọmọ ọjọ́ mẹ́jọ gbajúmọ̀ olórin tàkasúfè tẹnu kì í sìn lára ẹ̀ Habeeb Akikiola ọmọ Ọlálọmí Badmus táwọn èèyàn mọ̀ sí Portable sàásùsẹ̀ ti tún gbé tuntun dé lọ́tẹ̀ yìí obìnrin tuntun tó wà lójú ọpọ́n táwọn èèyàn sì kà sí ẹyin lójú ẹ̀ lẹ́yìn Bẹ́wàjí tó jẹ́ ojúlówó ìyàwó ilé ẹ̀ olórin Ìdámilọ́lá tó jẹ́ ayaba Aláàfin Ọ̀yọ́ tó wàjà ní Portable kó síta bí ọmọ tuntun níṣe ni ọkùnrin tó máa ń pariwo wàhálà wàhálà yìí ń bá a fa wàhálà lórí ayélujára nítorí tí tọ̀hún kò tí ì bímọ fún un àfi bíi pé ọkùnrin tó ń pèrè ní bùkátà ìjọba àpapọ̀ yìí ti rẹrú ọ̀rọ̀ náà sínú tẹ́lẹ̀ nítorí pẹ̀lú ìtara ló fi kọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí sí abẹ́ fọ́tò tí obìnrin náà gbé sójú ayélujára Portable ní pẹ̀lú gbogbo ìtọ́jú àti ìnáwó òun lórí ẹ̀ Arógún ni Dami fẹ́ yà pẹ̀lú bó ṣe kọ̀ láti bímọ fún òun ọmọkùnrin olórin yìí ní Dami tó ń bú òun pé ọdọọdún lòun bímọ ló kọ̀ tí kò lóyún dépò pé yóò bímọ fóun yìí o Dami ló kọ́kọ́ tanná wá ọ̀rọ̀ lọ́dọ̀ Portable pẹ̀lú bó ṣe kọ ọ̀rọ̀ sí abẹ́ fọ́tò rẹ̀ pé ọmọ tó ń dán ni Sàásù náà bá dá a lóhùn pé mo tọ́jú ẹ nígbà tí kò sí ẹnikẹ́ni láti dúró tì ẹ́ mo fi ìfẹ́ hàn sí ọ o wà lábẹ́ òrùlé mi àmọ́ ojú rẹ ṣì wà níta ó bà mí lójú jẹ́ gan o ò ní mò ń bímọ lọ́dọọdún kí ló dé tí o wàá fẹ́ bímọ fún mi. èsì tí dàmí kọ́kọ́ kọ sí bó ṣe ń fìbínú sọ̀rọ̀ ni pé kó múra sí i ẹ̀rín àrín tàkìtì láwọn èèyàn orí ayélujára ń fi pọ́tébù rìn wọ́n ní ojoojúmọ́ ni àrá máa ń wáyé nínú ìdílé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń kọ sára sí dàmí wọ́n lóun nìkan ló ní làákàyè nínú gbogbo àwọn obìnrin tó ń kó kiri bẹ́ẹ̀ làwọn kan sọ pé kó má yọ rọ́bà ìfètò bíbí tó wà lára ẹ o wọ́n ní tó bá fi lè bímọ fún Portable pẹ́rẹ́ ó há nìyẹn tí ẹ sì bá nìyẹn nítorí òun náà máa kún àwọn obìnrin yòókù tó ń fìgbà gbogbo hàn léèmọ̀ lábẹ́nú àti lórí ayélujára ni ọ̀rọ̀ burúkú làwọn kan sọ sí dámi wọ́n ní gbogbo ẹ̀sìn tí Portable bá fi ṣe gbogbo ohun tójú ẹ̀ bá rí òun ló fà á nítorí ó mọ̀ pé ẹnu Jagunlabi kò bò kó tó lọ́ọ́ fi ra ẹ̀ wọ́lé lọ́dọ̀ ẹ̀ wọ́n ní èèyàn tó tiẹ̀ ti lè kọ́kọ́ fi ẹgbẹ́ bàbá bàbá ẹ̀ ṣe ọkọ kí ló tún kù fún un gbogbo iyì àti àpọ́nlé tó wà lára ẹ̀ gẹ́gẹ́ bí olórí ikú bàbá yèyé ni wọ́n ní ó ti fi ẹrẹ̀ yìí lọ́dọ̀ Portable àwọn kan tún ní ọ̀rẹ́kùnrin ní Portable yẹ fún kì í ṣe ọkọ gidi kò sì lè ṣe ìṣe ọkọ gidi wọ́n ní ọkùnrin náà kò láṣìírí ẹnikẹ́ni tó bá fẹ́ bá a da nǹkan pọ̀ ní ọ̀nà yòówù sì gbọ́dọ̀ ṣọ́ra gidigidi báyìí ni kálukú ń sọ tiẹ̀ tí wọ́n sì kí dámì náà káàbọ̀ sí àárín àwọn tí Portable ti túyẹ̀rí wọn níta gbangba tí yóò sì tún máa pàtẹ wọn sórí afẹ́fẹ́ lọ tẹ́ ò bá gbàgbé lọ́dún tó kọjá ní àṣírí tú síta pé ọmọbìnrin tó ti fìgbà kan jẹ́ olórí láàfin ọba Adéyẹmí tó wàjà yìí àti Portable jọ ń jẹ iṣẹ́ ara wọn ọmọbìnrin tí wọ́n ń pè ní Queen Dami yìí náà kò fi bù rárá nítorí ní gbogbo ìgbà ló máa ń gbé fọ́tò Portable síta tí yóò sì kọ ọ̀rọ̀ oríṣiríṣi nípa rẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ pé ọmọkùnrin olórin tí wọ́n ń pè ní sàásùsẹ̀ yìí ti gbalé fún Dami tó sì ti ń ṣe ayálọ́ọ̀dẹ Portable àfi bí Ọlálẹ́mí ṣe tú àṣírí ọmọbìnrin náà jáde pẹ̀lú bó ṣe ń pariwo pé kò bímọ fóun pẹ̀lú gbogbo bóun ṣe ń tọ́jú ẹ̀ tó. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.